الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكوا فهم ولهم وباوة إكي ولهم ولا ولهم قباء النبوة محمد أتوارى ليري أتوارى صحابة للأقوى أبلون أنه أدنورة في أكبر عارف ìdòkó ń bí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ léyìí tí a fi ń gbìyànjú láti máa tẹ̀síwájú nínú àgbóyé ẹ̀sìn wa kọlọmọsá wọlé àánú ẹ̀ kọlọmọsá ìsànlẹ̀kùn àgbóyé fẹ́ni kọ̀ọ̀kan wa alágbára ọlọ́run ọba wa tí a ń bá lọ níjẹ̀ ìjọ òun náà ni azina asbabu wa adọ́rùhù sinna ṣíṣe òun ni a ń bá lọ ibi tí adé níjẹ̀jọ ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá ọ ajé oyé wa síwájú ipe ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ó sì àwọn kankan ní èèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ gbogbo ẹni tí ọba kọ́lé gbogbo àná máa ń ṣe àwọn kankan ní èèwọ̀ fún tẹ́nẹ̀ntì wa wípé kò gbọ́dọ̀ ṣe bí tó bá ti ṣe o yóò rí wàhálà torí pé tẹ́ni ẹ bá ṣe nǹkan yẹn yóò da ètò onú lérú bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ìgbà tó dá sánmà tán tó dá ilẹ̀ ó kó wa síbẹ̀ oníkàwá sin ọlọ́run nínú àwọn nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa òun náà ni ká márì ká fẹ́yàwó ká lọ́kọ nínú àwọn tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ ọ̀nà ni azina ìmá ṣe agbèrè táǹpẹ̀ ní sinna ṣíṣe báyá láàrin àwátá àti mari àbí láàrin àwátá àti mari èèwọ̀ ni fún gbogbo ọmọ èèyàn láti máa ṣe ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun ló pè ní èèwọ̀ ó sì láàmẹ́lẹ̀ ní Qur'an wípé èèwọ̀ yẹn o ká má jẹ́ o ká má ṣe o nítorí pé kò sórí ń bẹ fún wa aburú lọ́wọ́ ń bẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní ẹ má sún mọ́ nǹkan tí ó mú yín ṣe sìnà innahu kana fahisha ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ ni ìbàjẹ́ ni lérí ilẹ̀ ọlọ́ kódà wọ́sá sẹ́bìlá ọlọ́wọ́n bá ní ọ̀nà ní àmọ́nà burúkú ni àwọn àlùfáà ni ẹni tí ń sọ̀rọ̀ yìí wallahu subhanahu wa ta'ala òun lọ́ba tó dá wa wọ́n ní ká máa máa wo ọ̀rọ̀ mọ́ ẹni tó sọ̀rọ̀ ní ká máa wò a lè mà bọ́rọ̀ sí tóbi tó àfi tó bá jáde lẹ́nu ẹni tó tóbi tálàbá ti wá sọ pé aburú wà níbi nǹkan bó ṣe òkè yẹn ó kún lọ́dà tó bó ṣe òkè èèyàn máa rẹ́rìn-ín bẹ̀ tó ó ṣe wù kí èèyàn máa fi ṣe fáàrí tó tó bá padà yá nítorí àwọn bá sọ èèyàn padà ṣẹlẹ̀ tẹ́ni yẹn náà padà rí pé ah ọlọ́run sì ní ká máa ṣe o bóyá ń lé ayé ń bí àbíjọ́ alìkìyàmù azina haramun bil ijma sinasi ṣe ọlọ́run bá ṣe ilé ìwọ̀ torí pé kò fẹ́ kí aburú ṣe wá ó sì sọ fún wa pé ojú ọ̀nà yẹn ojú ọ̀nà aburú ni èèyàn ní máa rìn káàrin wọn àtọ́rọ̀ wọn bọ́ má dàrú onigba ma ní gbàmọ́ ọ̀rọ̀ gbogbo ohun táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe tí ń ṣe tán rọrùn títí òní rọrùn bẹ́ẹ̀ lẹ́yìn náà ààrẹ ọmọ ṣe lẹ́yìn náà òṣì ọmọ ta lẹ́yìn náà ọmọlúwàbí rẹ̀ bàjẹ́ gbogbo aṣọ tó bá wọ̀ kò mọ́tò tó bá rà kò ní fi tẹ̀ ilé tó bá kọ́ kò ní fi tẹ̀ nítorí pé àrùn kan bẹ́ lára ẹ̀ òun máa ń bọmọlú àbí jẹ́ í máa ń bọ́ ìjọmọlé àbí kú lára yẹn ní sì máa ń dí àwọn ọmọ lọ́wọ́ tí wọ́n fi lè débi tá a fẹ́ dé í máa ń sọ ọmọ dọ olórí ibú í máa ń ṣokùnfà kú í máa ń ṣokùnfà àárẹ̀ gbèrè ní ma ṣokùnfà ayá sáré ní sì ma ṣokùnfà iná ọlọ́n tó bá dìyàlì kẹyàm gbogbo tí ma sọ pátá yìí ńlọ́lẹ́rìí ní Qur'an ìbẹ̀ni tí bá ti ń ṣe ó ti rìn ọ̀nà abú aburú náà ni ó sì pàdé ńbẹ̀ ọlọ́mọsà sọ níbẹ̀ kọ́sọ́ àwọn ọmọ wa àtàwọn ìyàwó àtàwọn ọkọ wa ibi tí a dé òun náà ni asbabu azina àwọn nǹkan tí ní máa ń fa téèyàn fi máa rọ́ọ̀lù lọ́lọ́wọ́n aláàfin ní wala taqrabu ọlọ́run ni ẹ má súnmọ́ nǹkan tí máa mú yàn ṣe àzínà torí tẹ̀ bá ti súnmọ́ nǹkan yẹn ẹ̀ní ṣe nǹkan yẹn ó lè jẹ́sẹ̀ kékeré ó lè má jẹ́sẹ̀ ńlá àmọ́ tẹ́ bá ti ṣe yọ́ padà mú yín ṣe àzínà tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá lèyìn sì máa sọ ara rẹ̀ nínú àwọn tí àwọn àlùfáà tí wọ́n kà fún wa wípé ìmọ̀ ń ṣe sábàbí òun náà ni al-ikhtilat ìmọ̀ wà láàrin àwọn ọkùnrin àti obìnrin tá a lẹ́tọ̀ ṣera wa ká máa fòdígbòdì ká máa wà pẹ̀lú wọn kí ìmọ̀ wà láàrin àwọn obìnrin lóbìn kẹ́ máa dẹ́fẹ̀ àwọn àlùfáà sàlàyé wọ́n lè lè ìmọ̀ ń fà kéèyàn máa lẹ́hùn kóbìnrin ọmọ lẹ́hùn kọ́mọ ni máa ń fà torí pé àrùn ni ọmọ bọ ọkọ ọkọ ọmọ bá dápara ọmọ tí ọ jẹ ọmọge àbí tó pé òun náà kò tí níyàwó ọmọ fa obìnrin lọ́wọ́ ọmọ bobìnrin ọmọ bobìnrin ọmọ ní gbogbo àwọn nǹkan yìí òní máa ń lídìí yàn téèyàn fi máa ń ṣe sínà nínú tí wọ́n tún kà òun náà ní kọ́ wà nínú àhámọ́ kan àbí kọ́lọ́fín kan pẹ̀lú ìyàwó àbọ́kọ tí ò gbogbo ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ bá ti wà níbi tí ó jẹ́ kọ́lọ́fín àbí inú yàrá inú ọ́fíìsì ni ẹnì kankan ò rí gbogbo àwọn kan yìí lè yàn máa jìnà sí lẹ́yìn bá ti ń jìnà sí ọlọ́run máa sọyàn lẹ́yìn náà kéèyàn máa rẹ júnlẹ̀ kóbìnrin ọmọ rẹ júnlẹ̀ kọkùnrin ọmọ rẹ júnlẹ̀ ọlọ́run ọba máa sọyàn lẹ́yìn bá ti ní kápá lérí ojú rẹ̀ bóyá lójú títì ni inú mọ́tò ni lọ́ọ́fíìsì ni àbí lérí fóònù àbí lérí tẹlifíṣàn àbí sátáláì àti gbogbo àwọn nǹkan tí ó jẹ́ social media. nínú ẹ̀ ní kéèyàn máa date kéèyàn máa pe ìyàwó ìyàwó lọ́rẹ́ pé she's my friend torí pé ẹjọ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba abẹ́ ń ṣiṣẹ́ ní company kẹ́ máa dá group àwọn ọ̀rẹ́ lẹ̀ wọ́n máa chat pẹ̀lú àwọn ìyàwó ìyàwó àwọn ọkọ ọlọ́kọ lérí àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ gbogbo eléyìí ni máa ń fa àtẹ̀yìn máa fi ń ṣe azina boyfriend girlfriend àwọn fa ni kò sí oríire ń bẹ̀ fọ́mọ yín tọ́mọ yín ọba tí lọ́kọ kò gbọ́dọ̀ ní ọkùnrin tó fẹ́ máa bá sọ̀rẹ́ ìgbà tó wá ṣetán láti lọ́kọ lẹ́ aláwọ̀ rẹ̀ pé lágbájá tó ti ṣetán tọ́lọ́bọ̀ sọ̀rọ̀ onílágbájá ni alhamdulillah ọyá lọ lè pè wá lẹ́sẹ̀kẹsẹ̀ kẹsẹ̀ so igi wọn kálukú ọmọ bá ti wọn lọ tẹ́ẹ̀ bá so igi wọn dámọ́ láwọn ń fẹ́ra àwọn sójú ọ̀nà courtship wọn ní sinani wọn padà ṣẹlẹ̀ láàrin ipa àwọn ọ̀ka níjọ́ tó bá ti sọ fún obìnrin pé i love you pé I will marry you tóun náà sọ bẹ́ẹ̀ fún ọ pé òun náà agree àwọn méjèèjì ẹ̀mí wọn ti lẹ̀ mọ́ra wọn níjọ́ da ni ká ẹ̀ tètè so wọ́n pọ̀ bẹ́ẹ̀ bá so wọ́n pọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí máa bára wọn sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa dira wọn mú wọ́n máa bára wọn ṣeré pa tọ́ba padà ya wọ́n padà sí azina ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú táwọn olùfà ká òun náà ni Adam zawaji mubakira ká má tètè márìn a máa rí thirty five years láì tí mari lọ́kùnrin ó sì ti ní iṣẹ́ ó ti nílé lásìkò tá ń lò lọ́wọ́ yìí bẹ́yìn bá ti wọ 2022 lọ́kùnrin tó ti níṣẹ́ tó sì ní owó tí ó máa fi fún ìyàwó lóúnjẹ ẹjọ́ lọ lè mari bọ́lá bá fún yín ní owó bọ́lá fún yín ní owó tí bàbá lówó ó yẹ ẹ sponsor rẹ̀ ẹ dá business kan lẹ̀ fún kẹsì fẹ́yàwó fún at the age of 22 years àdáwò tó bá wá lẹ́yìn ó náà lọ́pọ̀lọpọ̀ afẹ́ kẹ́kọ̀ọ́ afẹ́ kẹ́kọ̀ọ́ ó ń dìlé márèjì púpọ̀ kíyàn sì máa pẹ́ kó tó márì ẹ̀sìn ọ̀rọ̀ encourage nítorí pé gbogbo tẹ́yìn bá fẹ́ ṣe nínú ètò ayé tẹ́yìn bá ń ṣe nǹkan yẹn tí nǹkan yẹn kò dí sìnà lọ́wọ́ èèyàn ń rí sìnà ṣe wọ́n wá lóun fẹ́ àṣífù èèmù kan ìlọlẹ̀ fèlì kọ́mọ obìnrin téèyàn nínú ilé kó délé ọkọ rẹ̀ láì ṣe pé nìkan kan súnmọ́ oore téèyàn rí ni àti ládá téèyàn gbà ó ju sàtífíkéètì mẹ́dísìn lọ ìpè á ọmọ mi ó ti parí mẹ́sìn àwa rí i pé ó ti dàpẹ̀rẹ̀ kó tó parí àgbọ̀dún méje lòun ọ̀kọ́ lòun ọ̀dọ́láwọn àwọn míì máa ń lọ́kì tí jọ́jẹ́ pé ẹ̀kọ́ ọmọ ya gbogbo mẹ́sì tó lọ́hun ṣe yín náà sí at age of uh, twenty two alhamdulillah amẹ́ndí tí ọba ya ó lè marry marriage wà more important than education ó sì ẹ̀dá fúnbìnrin àmẹ́yẹ obìnrin míì tọ́jẹ́ pé online program online university yóò dòkó ní yàrá rẹ̀ yóò sì gba certificate university tọ́bá sì fẹ́ lọ sí skul náà ni ẹjọ́ tètè márì wọ́n máa lọ lè yanjú yòókù òun àtọ́kọ rẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ ṣìnà ti di tọ́mtọ́m ti kálukú ńlá tọ́jẹ́ pé àwọn yẹn sàn fi ń panu ni kọ́dà àwọn ọ̀sẹ̀ ká sí oúnjẹ wọn ká sí nǹkan victim kí ni yìí sì máa ń díyàn lọ́wọ́ spiritually and physically ìrìn àjò ẹ̀mí oyé àṣítàní ma ń dá wa lọ́nà nínú àwọn tí ma fi ń dáyàn lọ́nà òun náà ni azina lẹ́yìn náà ìtọ̀rọ̀bùl omor ẹlòmí ọkà ma ta ayọ́ ma lè kò ní ba ṣìnà tó ti ṣe ń gbà tó wà ní skul òun ní di lọ́wọ́ ẹlòmí ọkà àrùn àrùn yóò ní kò lára ẹ̀ títí yóò fi jáde láyé yóò máa ràn dẹ́njà ni òsì ajẹ́ ọlọ́ni ọlọ́mọdé sẹ́ni kọ̀ọ̀kan wa ni kó ṣe ọ̀tá yẹn kéèyàn ọmọ ṣèṣì náà àdánwò lòun náà òun dòsì lọ ọmọ wọn máa bẹ̀rù òsì lẹ́ni káwá gba ọmọ wọn láàyè ó máa ní boyfriend girlfriend àwa ma yọ lágbára díẹ̀ o nítorí pé ẹni bá ti ń ọ̀rọ̀ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àtàwọn àtàwọn ọmọ ọlọ́mọdọ̀rọ̀ wa rò anábì ni yá máa ṣọ́rọ̀ shabab anábì ni mo pè yín ọ̀dọ́ anábì ò pé àwọn àgbàlagbà anábì ni yá máa ṣọ́rọ̀ shabab ó kàn kó wọn jọ náà nípa ẹ̀yìn ọ̀dọ́ mọ́ni sàtọ́ àmín kò ní bá a ẹni bá ti lágbára nínú yín bẹ́ẹ̀ ti dùkúlẹ̀ ẹwọ́n rasul kánsẹ́lọ̀ ó ní yá máa ṣọ́rọ̀ shabab ẹ̀ 15 years 16 years seventeen years eighteen years nineteen years twenty ẹ eh. àwọn shabab anábìyẹn ní mọ́ni sọ̀tọ̀ àmì ń kú mọ́lẹ̀ bá a ẹni bá ti lágbára nínú yín ẹ̀wọ̀n tí rasulu fi dé ẹni tí wàá lágbára ńkọ́ rasulu rẹ̀ láti bá a sọ̀rọ̀ anábìyẹn ní mọ́ni sọ̀tọ̀ àmì ń kú mọ́lẹ̀ bá a ẹni tí wàá lágbára nínú yín bẹ́ẹ̀ ṣe wà yín fàlẹ̀ yẹ tazawwaj lè yẹ tazawwaj lọ́dọ̀ àwọn oníkéwù láàmù yẹn láàmù tí wọ́n fi ń pààyàn aláṣẹ ni kíá kíá kẹlẹ́ ò lè kí náà àdísì henry fast late marriage ní àbí early marriage eh. àwọn náà ń kàn sábò sí ni ọmọ tí ń wo fíìmù ń wò lérí fóònù ń wò lérí tẹlifíṣàn ń wo dírámà àwọn ọkùnrin àti obìnrin lọ́mọ́ra wọn ń kọjá gọ̀kadà orí tó ń rí ó wà lọ́fíìsì àdáwò ó wà nínú bọ́ọ̀sì fìtínà ó dó jẹ́jẹ́ rẹ̀ ní bọ́ọ̀sì tó ń retí mọ́tò àdáwò látara ìwọ̀kú wọ̀ tí àwọn èèyàn wọ̀ káàkiri bọ́wọ́ sambod fìtínà ni bọ́ọ̀rọ̀ sẹlọ́ọ̀sì fìtínà ni bọ́ọ̀rọ̀ àṣánà wàhálà gbogbo ẹ̀ ni wọ́n ti ya àwọn aṣẹ́wó sí ní tí ń ṣẹlẹ̀ yẹn kọjá agbára ẹni níyàwó mẹ́rin ga tí ọba sábdi ọlọ́run ọba dáadáa yọ padà sí sinna níbi abadé ẹni tó níyàwó mẹ́rin lẹ̀ nítorí pé wọ́n jọra wọn àwọn èyí tí ń rí tí yàtọ̀ sí ìtọ́wọ̀nlé kátó wá pé oníyàwó mẹ́ta kátó pé méjì kátó pé lẹ́yọ̀ kan wọ́n ti wá pẹ́pẹ́pẹ́ ló ti fẹ́fẹ́ mi tí ó ti rọrùn. àdẹ́bìlẹ́yìn ọ̀dọ́ ẹ ti ti mari ẹ ti ti lọ lè fẹ́yàwó màmá làmì yẹ sítẹ́sì ẹ̀ mọ̀n sọ́tọ́ àmínkù lè bá àtàkùnlẹ̀ àtàkùn wọ́n fàyín náà wà tẹ́bà sí ń wò yẹn látara wò yẹn àdánwò ọmọ sí kíni àdánwò ọmọ kan yìí wọ́lá ojú ni ibi ojú náà lẹ́yìn aburú ti máa ń bẹ̀rẹ̀ nítorí bá ti rí iná fásitì sí inú ọpọlọ ọpọlọ wa ní sẹ́tùmọ̀ ó àsọnù lè fàlìṣì anábìdí yóò jẹ́ sọ abẹ́ yín ìtumọ̀ ni pé kúrò níbi ìsìnà tẹ́ bá kí ni tẹ̀má mari gbogbo àwọn ọmọ wa tán ti dàgbà tó wa lọ́rùn ẹjá ti ti kan wọn lójú láti mari pẹ̀lú májèmú tí wọ́n bá ti níṣẹ́ lọ́wọ́ tí wọ́n sì ti ní àlàáfíà orí wa ń bẹ̀ gan fún wọn àwọn làmì sítẹ́tì ànábì ní ẹni tí ó bá wà lágbára nínú yín fa àlẹ́ yìí bẹ̀ sọ̀wọ́ kọ́ máa gbà wẹ̀ fa innahu lahu wùjá àwọn èèyàn máa rìdíùsì adùn rẹ̀ kò ní jẹ́ kára rẹ̀ wọ́n máa gbé nítorí tó ọmọ bá ti wọ fifteen years gbogbo adùn ara rẹ̀ àfi kí kó tara bọ ìbáàdà tó bá lọ lè wo sex movies tó bẹ̀rẹ̀ sí máa wo àwọn àwọn picture, pictures tó bẹ̀rẹ̀ sí máa wo àwọn èèyàn torí òun náà lójú nígbà tó di bàlágà yẹn kí n tọ́wà lára rẹ̀ yẹn ọlọ́run ti dá ó ti pé síbẹ̀ tí ọba ti máa sọ́ra ẹ̀ kí ni yóò dìde láti fẹ́ ṣiṣẹ́ kò sì lówó kò níṣẹ́ lẹ́fẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ mi tí wọ́n máa gbalẹ̀ aṣẹ́wó lọ tí wọ́n máa lọ lè bá àwọn aṣẹ́wó sùn ayé ti bàjẹ́ kó tó di pé yọ máa rẹ̀ àwọn àrùn karùn àdánwò alákàlà settlement pé kéèyàn settle pé ní ohun tí èyí èèyàn settle spiritually as dinawa mẹ́fà anábì yóò jẹ́ kọ́ ilé sọ abẹ́yìn tẹ́ bá márì káàdà àwọn torí tọ́lọ́wọ́n bá Allah ká ẹ̀ńkọ́rẹ́jì àwọn ọmọ obìnrin àtọkùnrin kan tètè márì gbogbo àwọn tí ọlọ́run ti ṣe ọkọ̀ fún ọlọ́mọsà fi bálákà sí fún gbogbo àwọn tí ń bẹ lọ́nà ọlọ́mọsà sí rọrùn fún gbogbo àtàwọn wátà ti rí ọlọ́mọsà jẹ́ wa náà rí tí ó tẹ́ wa lọ́rùn ọ̀sọ́gbọ́n هنا امتناع بعض الزوجات وبعض الأزواج المتعة بينهما tí ma ń kọ́ sí azina fọ́kùnrin àbúbìnrin ó ní kéyìn méjèèjì kẹ́ mari àmọ́ ẹ̀yẹ súnmọ́ra yín ìyàwó ò ní súnmọ́kọ ẹ̀ yóò lọ wọ̀n ráyè yóò kọ́ sí zina fọ́kọ ẹ̀ fún ìyàwó yẹn nítorí pé n tí gbòógì tẹ ẹ̀ mari tẹ torí mari gangan lẹ́yìn kẹjọ sin ọlọ́run kẹ lásìkò nítorí àṣepọ̀ yẹn onímọ̀pẹ̀ ní àníkà ànábìfin ni ẹ fún wọn ní owó sàdáàkì wọn owó yẹn lẹ fi sọ abẹ́ wọn dẹ̀tọ́ ọwọ́ àsanwó ọ̀tàn ó tán ó débẹ̀ wọn gbígbà tẹ́ ń gba sọ́ọ̀bù kalẹ̀ tí ò kẹrù síbẹ̀ aburú ńlá ọlọ́wọ́n bá ní hunna libasun lakum wa antum libasun lahun ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin aṣọ ìdàbúra lẹ́jẹ́ fáwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin náà aṣọ ìdàbúra lẹ́jẹ́ fáwọn ìyàwó yín ẹ máa daṣọ búra yín ẹ̀yin méjèèjì kò sí nǹkan tó dí ìwọ̀ lára ara yín ìtumọ̀ ẹni pé muta'atan lakum wa lahun ìgbádùn láàrin ara yín ọlọ́wọ́n bá ní ẹwà fúnra yín torí tiẹ̀ láti ní kíwọ̀ pàdé ẹ̀ torí ti tiẹ̀ náà láti ní kọ́wọ́ náà pàdé ẹ̀ káwa máa fi oorun káwa máa fi dùn yàn ọkùnrin máa forún dùn obìnrin obìnrin náà máa forún dùn ọkùnrin ẹni bá ní ìwà yẹn tí màá máa ṣe láìsí pé ọ̀rẹ́ tí ó sì ní ẹsikúùsì kankan tí ẹ̀sìn faramọ́ ọkọ̀ wà áàtìmọ̀ ń ṣe ọlọ́run wọ́n máa kọ ẹ̀ṣẹ́ lẹ̀ anábì ní ọ̀fíbodè ahadikum sadaqa ẹ̀yìn ọkọ̀ àtìyàwó tẹ́ bá ń súnmọ́ra yín ẹ̀ máa gbà ládá wọ́n máa kọ ládá lẹ̀ fún ìgbà tẹ̀yìn náà àwọn sábà wa ní àyàtì ah, ahaduna ṣàwọ́tà à ń gbádùn lára ara wa bó lásìmọ̀ àgbàládá anábì ní tẹ́ bá lọ lè ṣe lọ́nà ìwọ̀ lọ́nà haram tẹ́lẹ̀ ṣiṣẹ́ náà ẹgbẹ̀sẹ̀ abẹ́ gbẹ̀sẹ̀ wọn láwọn gbẹ̀sẹ̀ anábìnrin yìí nígbà tẹ́ ti gbẹ̀sẹ̀ lé nìyẹn tẹ́ bá ṣe lé ẹgbàládà ọ̀rọ̀ owó filẹ̀ mọ́sálásí àbí ó sì múra sí ìrìn wọ́n lè máa kọ́ àbí dáadáa àdísò tí sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam anábìnrin ìdára ahadukum imra'atan fa àjẹbẹ́tẹ̀ anábìlẹ̀ ní tó bá jáde nínú yín tójú rẹ̀ wá sá obìnrin kan tó rẹwà ẹwà yẹn kó sí la kò sẹ́ni tí ó rí obìnrin tó rẹwà tára rẹ̀ ò ní ṣèkì àdámọ̀ ẹ̀dá ni bí subhanallah ọwà rẹ̀ jù àbí kí ló dé tó fẹ́rẹ̀ jù torí pé ó ti rí tó ju agbára rẹ̀ lọ. anábì ni ìgbà tó ti wá rí yẹn fàlíyà àti àlà máa wò ó ìtànà fi bẹ̀rẹ̀ àdísì ni pé ipé tóbìnrin bá ń bọ̀ ànábì ni ìta akabala ti mara akabala ti fi sọ́ra ti ṣètọ́ tí bá ń bọ̀ wájú báyìí ànábì ni ṣètọ́ ni yóò sì máa ṣe wájú rẹ̀ yẹn yóò máa ṣe ní ẹ̀ṣọ́ fún yín kọ́dà olè má da tó yàwó tó wà nílé àmúgbà tó ti ń wòye ṣètọ́ ni wà bìtúfà ànábì ni ẹ̀rẹ̀ dùn yín o wàyẹ́ta adìbára ti tóbìnrin bá ń lọ tí ń lọ tí ẹ̀ ń wẹ̀yìn ẹ̀ lẹ́lẹ́jú ọ sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ ni tó o bá sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ ṣáájú ẹ̀ ní tó ń rí òun ìparí ọ̀ka ànábìrin tóbìnrin bá ń lọ tó bá kẹ̀yìn sí oyé ẹ̀rẹ́jú o àbíkẹ̀ tètè gbáwájú ẹ̀ ànábìrin torí pé adébàdá ti ti súrọ̀ ti ṣe ìtàn ọ sọ ma wo bí tán lọ èdè pa ma wo lẹ̀ àbí kò tètè ya gbáwájú anábìrì torí pé ẹ má wo tẹ bá wo àkọyìnsí rẹ̀ ṣètọ́ ni ó ṣe lẹ́sọ̀ fún yóò sísọ máa ti ṣe lẹ́tọ̀ fún ọ ipá rẹ̀ ọ̀ka mọ́ àdánwò ti dé ní ẹ̀jẹ̀ mọ́ anábìrì wa ni wọ́n yí tààrà àdókùn mọ́ra àtàǹfà àjẹbàtò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá rí arábìnrin kan tí ó wù ọ̀lẹ́yà àti àhàlà kó tètè wá báyàwó ẹ̀ àhàlù rẹ̀ kí ni anábìnrin kó ṣe anábìnrin kọ́ máa lé lọ́kọ́ gba fóònù rẹ̀ anábìnrin kọ́ máa béèrè rẹ̀ ìyàwó ìyàwó ọmọ ọlọ́mọ tí ó ti ṣetán láti márìn kí ni anábìnrin kí arákùnrin yóò ṣe anábìnrin falẹ̀yà àti àhàlà kọ́ wá báyàwó tiẹ̀ tó wà nílé fàyín nàdá àlìkà yàrá dùn máa fi nà sí i tó bá ti lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó sì báyàwó rẹ̀ ní àṣepọ̀ anábìnrin yóò fúyẹ́ wàhálà tó wà nínú ẹ̀mí rẹ̀ yóò gbé wàhálà tó wà nínú ẹ̀mí rẹ̀ yóò gbé kú wàhálà olówà lẹ́mí ẹ̀ wàhálà ń torí ti parẹ̀ òsì kíní ti parẹ̀ òkà mọ́ àwọn olà níbi bá sọ̀rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ ìjọba àwọn abdulil umma ashabul kuruni limufaddala àwọn tó jẹ́ pé ìgbà àwọn lọ́dáàjù àwọn làkọ́kọ́ wòlíì tí ò sí wòlíì mi tuntun wọn àmọ́ bí wọ́n ṣe jẹ́ wòlíì náà ànábìyí sì ti ń advise wọn pé ẹ sọ̀rọ̀ kò tún wá sí gbogbo àwọn àdáwò tó dé lérí ilẹ̀ ń kò sí nígbà yẹn bọ̀tà àwọn yahudiya nasaraniya tí wọ́n gbà sílámù madina àwọn èèyàn náà rìn àwọn èdè ìlú jalibab ìmúra tí wọ́n gan ó tún bẹ́tà ìmúra àwọn mùsùlùmí mi ní ìmúra àwọn tá ní ohun èlé jalibab síbẹ̀síbẹ̀ náà anábì ń zikiri anábì ń wọnú àwọn sọ̀hábà alábìnrin tí wọ́n ní ká wá bá nílé abádélé tó bá tún ní àṣọ fún un tẹ́lẹ̀ lànà bẹ̀rẹ̀ ní èyíkéyìí obìnrin tó kọrẹ̀ bá pè é pé kọ́ bá ń bọ̀ wá tí ọba dá lóhùn láàánà ti hali màláìka gbogbo àwọn màláìka tó lọ́n dání wọ́n ṣe pèlè mọ́júmọ́ wáyé tí wọ́n fi ń ṣe pèlè lérí nǹkan báyìí nítorí pé ọmọ akọ́sí problem fọ́kọ̀ ẹ̀ tọ́kọ̀ ẹ̀ bá sì fi jẹ́ra lu problem yẹn ọmọ fireback ọmọ adánulẹ́yìn rú obìnrin míì ní ọ ṣe sábàbí tọkọ rẹ̀ fi ń ṣe azina láàfin sọfọyìn ọkùnrin yìí pé ẹgbìyànjú kẹsí dáadáa pẹ̀lú àwọn obìnrin tí a bá rí pé obìnrin nǹkan ò tóyín ẹ lọ lè ṣe kíni ẹ lọ lè fẹ́ mi bẹ́ẹ̀ mi ó sì máa sọ táyé fi parẹ́ nù ní ìwáyọ̀ nu ó mú kankan ìbínú ó mú kankan ò sì lè lápá lára mi bá a ṣe jòkó lẹ́ni ní ìsìn táwọn mọ̀tò ọ̀rọ̀ tààtùn jálù lẹ́ni ẹlòmíràn sọ fọkọ rẹ̀ pé tó jẹ́ àṣẹmí lẹ́ni má jẹ́ à lọ alukọ̀lẹ̀. èmi ti fẹ́ ó ti fẹ́ kó lálùkọ̀. ọlọ́run bá ní fankéhò ọlọ́run bá ní mo ṣe lẹ́tọ̀ fún yín ẹ̀fẹ́ má tọ́ balẹ̀kùn èyí tó bá wù yín mí nà nìsa láàrin àwọn obìnrin ni wọ́n ṣe pọ̀ tó yẹn ẹ̀fẹ́ ìtọ́ba wò masina ẹ̀kọ́ méjì méjì wàtúláàtà àbíkẹ́ ẹ̀kọ́ mẹ́ta mẹ́ta wọ́rùbá àbíkẹ́ ẹ̀kọ́ mẹ́rin mẹ́rin nítorí wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n ti pọ̀ jù fàyín ní kífù tó allah ta'adilu bá mọ̀ pé ẹ̀ wá lágbára bóyá sexual ability àbí financial ability kò ságbára owó kò ságbára àlàáfíà fàwa ìdá ẹ̀ tẹ̀sẹ̀ wá jẹ́ ọmọ ní ẹ̀yọ̀ ọ̀kan àmọ́ pilẹ̀ méjì ọlọ́run ọba yẹn kọ́rí ju wa kánú tí ọba sagbára nímú yẹn ní ẹ̀yọ̀ ọ̀kan àṣẹ tọ́lọ́run wa kọ àyè ọlọ́run wa ní dandan bẹ́ẹ̀ bá ṣe o ẹ̀ nírí ọ̀nà ọlọ́run àbẹ́ wo náà rọ́ o àṣẹ ìgbàláàyè ní fẹ́ni tó bá mọ̀ pé òun nídìí ẹ̀ àmì tí ọba nídìí ẹ̀ oyé nígbà tó ti nídìí ẹ̀ ọ̀ ní bùkátà sí àmọ́ ẹni tó nídìí ẹ̀ tí wọ́n wá sọ pé kí tó fi ṣe àjẹgbọ́n sọ fọ́lọ́run ọba pé ìtọ́lọ́run ọba sọ yẹn oyè kò bá yé mu àánú àwọn obìnrin máa ń ṣe mí àwọn tí wọ́n ń wọkọ̀ tí wọ́n ń bẹ lérílẹ̀ ọlọ́mùsì tí wọ́n ń bẹ lérílẹ̀ ọlọ́mùsì wọ́n jẹ́ àwọn tí wọ́n má rìn lọ tọ́ ẹbá ní àyà ní kọ́wà ní kọ̀ránì ká má kà mọ́ tọ́ ẹbẹ́yìn lóbìnrin àbí ẹbẹ́yìn lẹ́pọ̀ àwọn ọkọ̀ tó nǹkan ọlọ́mọsẹ̀ ìṣàánú wa èyí tó fi máa ṣe sì náà kó rí bínú ìyàwó rẹ̀ ọmọ dájú kó rí bínú aláàlọ́ gbogbo ìfẹ́ kí màdámú bínú torí ẹ̀ ló fi máa ṣe sì náà lọ́fíìsì ìbínú màdámù ò tó nǹkan o tó mo bá ti bínú oṣù mẹ́ta náà nílẹ̀ oṣù mẹ́ta àwọn tó dọ̀rẹ́ oṣù mẹ́ta náà wọ́n fi ń jowú ètò ìparí mẹ́fà ètò àti ńlọ bí ọdún kan a máa ṣàdúrà fún àṣetánì ti lọ́wọ́ sí oníyàwó kan oníyàwó kan mélòó náà lọ gbádùn náà lójoojúmọ́ ni complain eré ìyàwó ẹ̀yà ọ̀kan yẹn ọ̀bẹ̀ lọ́n kọ́ lọ́n fi ayé rẹ̀ síbi tọrọrùn ọlọ́n sọ̀rọ̀ ẹ̀rọrùn tó bá dé ọlọ́n sọ̀rọ̀ ẹ̀rọrùn wà á fọlọ́n lẹ̀ dání bẹ́ẹ̀ lé ayé tí ò ní challenge àwọn fi àwa bẹ̀rẹ̀ sí máa ba ṣẹ̀ríà jẹ́ nítorí káwọn ọkọ̀ wa kámọ́ bá ṣe kíni kámọ́ bá ṣe ẹlẹ́ẹ̀kejì àgbẹ̀ ṣẹ̀ríà sọ pé tipa rẹ̀ bá ka ni àbí àwọn tipa wọn sì ka wọn là ń bá lójoojúmọ́ yí pé ìwọ tipa rẹ̀ ọba ka ọwọ́ lẹ́gbẹ̀ẹ́ ń jọ àlìkèyàmọ̀ ọwọ́ àwọ̀ ọ̀nà tó wọ àlìjánà lérí masina tó ṣe kíni tó ṣe. báwọn kan bá ṣe nǹkan tó kúrò ẹ̀ka tó èèyàn nítumọ̀ pé nǹkan yẹn ò sí kíní nǹkan yẹn ò dáa ọlọ́wọ́n bá aláàtọ́ bá ti ṣe kankan sínú Qur'an gbogbo ẹ̀ lọ́dà omi tán náà máa mú gan bó ṣe dáa tó yẹn téèyàn bá mu omi lọ́nà òdì yọ pààyàn léyà bí onípààyàn lé wọ́n lè sọkùn bá kú omi sì dáa nípìnlẹ̀ bí yẹn ṣe àfúláyà omi yẹn ló ṣe kíní lọ́rọ̀ nù ọlọ́mọ káwọn máa kọ orun mọ́ o àwọn tá a sì máa ń lọ jáde olóṣù mẹrin ọlọ́dún kan yóò dà kọ bẹ̀rù ọlọ́ òfò arábìnrin yẹn lẹ̀ oṣù kínní ọ̀dọ́dọ̀ oṣù kejì oṣù kẹta oṣù kẹrin èyí sẹni ẹ máa ni wàá hún náà bílí màrúf ọlọ́wọ́n bá ní ẹ bá wọn lò dáadáa ara ẹ bá wọn lò dáadáa ní pé ẹ má fọ̀rùn jẹ wọ́n yà jẹ́mọ́ ó sọ wá rí ilẹ̀ yíbò tó lè jòkó sí mi tó ní ọ̀sẹ̀ náfílà àbí náfílà gúnse bó ṣe dùwá náfílà ló ń ṣe bó sọ fáwọn èèyàn pé ká bẹ̀rẹ̀ ọlọ́run náfílà ni ọwá jòkó sí mọ́sálásí ìmí ìgbà náà ó ti lálàá sínú mọ́sálásí yẹn tí ó ti wẹ̀wẹ̀ fá títí tára rẹ̀ ó ti máa wálé àwọn ẹ̀dà ni wọ́n mọ lọ́rùn mọ́lẹ̀ pé àsìkò tó sunday yìí ń sẹ́kẹ́sẹ́kẹ́ àyàmù màdùdáàtì ààwẹ̀ ọlọ́jọ́ ọlọ́sí fọjọ́ sí alhajju ashhurun ma'luma ọlọ́wọ́n bá ní oṣù hajj oṣù tí a ti sàlàyé fún yín ni tó ní òǹkà ta ló fún ọ̀kà sí dáwà ta ló fún ọ̀kà sí lílọ bíbọ̀ ta ló fún ọ̀kà sí pé ìwọ gbọdọ̀ wà nílẹ̀ yíbò fúnṣù mẹ́rin ọ̀gbọdọ̀ yóò ti fámílì ẹ̀ adáwò ń bá ọ ní wọ́n máa gbá àwọn alùsùn náà nìyàwó ti fi ìyàwó lẹ̀ látọ̀sùn mẹ́rin yíbò ní máa fún ìyàwó ẹlòmíì lọ́yún yíbò náà jọ gbalé ọ̀kan ṣẹlẹ̀ lọ́nà bẹ́gàmbẹ̀ òun kankan ra Mr. big fẹ́lẹ́ hanulé nígbà tí ọ̀sáfà hanulé dẹ́fà ti kó ní mọ́tò ọmọ yíbò bá bọ́ sí ṣe àrìn lọ́wọ́ bá máa wà bẹ́yìn bá ti jẹun àbí tọ́ bá jẹun lókun ó ní bọ́kátà sọkùnrin tọ́ bá ti jẹun ó ní bọ́kátà sódùn bọ́lọ̀ sí dáyé ni ó sì jẹ́ pé tí ò jẹ́ kára wọ́n máa gbé nínú àwẹ̀ ni pé oúnjẹ wá sí kíni oúnjẹ wá reduce oúnjẹ máa ń bí adùn ni ẹni tí bí bá ń pa dáadáa ara rẹ̀ onílẹ̀ àtọkùnrin àtọbìnrin ebi ebi obi original tọ́ bá pààyàn wọ́n lọ bọ́ bẹ̀rẹ̀ wá. àmọ́ tí kò rẹ bá ti lé báyìí lóbìnrin ó sọ ọkùnrin lóko kò sí àǹtara wọn bìnrin tí ikùn ọkùnrin bá ti lé kára ó lé lóko. ìyàwó rẹ̀ wá ń jẹun wọ́n náà ń jẹun bí tọ́wà oṣù mẹ́rin ẹ̀wà pàdé lórí bẹ́ẹ̀dì ọwá ní ìwọ̀n ń ṣe dáwà irú dáwà burúkú òní ọlọ́run ní di ahá o àtọmọ yín o àní ahá o mọ́tẹ̀lé wọn lọ jáde ṣètọ́nù bọ́bá jíṣẹ́ lọ́n lọ wéré kó ṣe kíní ó dé wéré alọ́dáwà kan ní ọkọ̀ kan ní láti àfẹ́yìn àbídí sẹ́nà ọ̀sẹ̀ méjì gbélé lálọ́ lójoojúmọ́ àyàwó wa gbogbo ata lọ pàṣípọ̀ tó wọ́n fi fóònù disturb wa ìbọ̀lẹ̀ ti dé báyìí ìbọ̀lẹ̀ wà bọ́ọ̀lẹ̀ láfẹ́ ayin kí ni jẹ́ tọ̀wọ́n pa fóònù ni kọ̀mọ̀ pé kọ̀mọ̀ ọmọdún ìyàwó àtẹ́bí nú kámà láfíà òun bóun ṣe wà kọ̀mọ̀ pé ara Ìbàdàn kọ̀mọ̀ pé inú tí wọ́n náà ọmọdún ni wọ́n á pè ọ̀fà tí lóṣù kan fóònù ọ̀lọ bó kú ní bó sùn níwọ̀n mọ̀ ọ̀kan náà àwọn tájọ lọ́wọ́ ní à ah, àwọn tàbílìgì èso yẹn rẹ̀ o ọ̀sẹ̀ méjì làwọn fámìlì kálukú lé wákàì ẹ̀ àwọn ti ìyàwó ẹ̀jọ́ ti gbàgbé má bá àwọn ṣe márèjì òun gan ti kò sí fruit marriage kò sí lazza lazza tó zawaji nípasẹ̀ fẹ́ alamari òun àti difọ́sí àti opó kò sí yàtọ̀ láàrin láì fún wọn tó tó bá ti tún lọ tó tún dé lẹ́yìn oṣù kan àbọ̀ ojú tún lọ míì ọ̀kan fẹjọ́ sùn mí dé oníwọ́n ní à ó wá gbowó oṣù àwọn orí nǹkan gidi rà sí lórí jẹ wọn ní àfa anámọ̀ ní ẹtún ní oṣù wọ́lọ́wọ́ yín lọ́ndì 2 múlẹ́kọ́ oṣù òun padà wá rí pé ó ní kóló kan nínú ilé tí ń dáwó sí òun wá rí òun wá ní owó kílẹ̀ ń dá síbi tí àwọn orí nǹkan gidi jẹ́ nínú ilé ó lóun fẹ́ lò ní òun wá tẹnu ó lóun fẹ́ lọ Pakistan ó fẹ́ lọ Pakistan Pakistan kí ni wọ́n ń pè é kọ́dà bọ́ lọ́lọ́ ajì ọ̀nsẹ̀lọ́ torí mọ́ ní sàtà ilé i sẹ́bìlà ájì gan ọlọ́run ní ti pààyàn bá ka nípa yàn bá ka ẹ máa jẹun bẹ́ẹ̀ kú ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ní ha o àwọn ọmọ yàn ní ha o bẹ́ẹ̀ nìkan bá ti gbẹ̀rún gbàdé tó sòkòtò kọjá àkókò ọ̀sẹ̀ lọ́lẹ̀ wádìí àkídà rẹ o kọ́ mọ́ fọmọ ṣòfò tó ládàmù tí má ti ń bọ́ màrẹ́ ńlẹ́ ọkọ̀ yóò bá wọ̀ náà àbí tí wọ́n bá túbà lókun kì í sọ àwọn nìkan o àwọn aláṣẹ ètò làwọn àwọn kan tó bẹ ní àwọn náà ń pè kò àpè mara súnà àwọn aláṣejù ní àwọn yẹn àwọn jabatíyà oríṣiríṣi lọ́sà wà ń lò àfi ká ṣe súnà kò sáṣejù kò sì sí àṣẹ ètò lèyìn ṣe balance abẹ́lẹ̀ nǹkan mọ́tò ṣètò àná ọ̀jẹ̀ wálé rí àwọn náà kọ́lọ̀ bá fún wọn mọ̀nà ọ̀làgbàdo ọlọ́wọ́n bá wa ẹjẹ́ àmọ́ ṣàdúrà fún un nídìí ibi tá a ti lọ òun náà ni pé ká má máa fi oorun jẹ àwọn ìyàwó àtàwọn ọkọ wa níyà ní máa sábà ṣe sábà bíi azina inú táwọn àlùfáà tún ka kẹsì àtúntàbárò jìn nìsa obìnrin káwọn obìnrin kí wọ́n máa sí ara lẹ̀ àbí ká máa wọṣọ tó há àbáṣọ transparent àwọn míì wọ net net tí ò lè ṣẹ́gi èèyàn lè fi ṣẹ́gi yóò sì wọ̀ yóò lọ ń wọṣọ wọn ń kọsí àwọn òyìnbó ni ọlọ́dẹ ti sọ fún wa yìí pé ẹ má kọsí wọn. yà á yọ lẹ́gbẹ́ náà àmọ́ láti tẹ́tù yahudi wọn nasara awliya ọlọ́ni yahudi àti nasara àwọn òyìnbó ẹ má kọsí wọn olórí burúkú lọ́pọ̀ nù wọn ẹ máa tọrọ kí n fi mọ̀ náà àwọn anábì ọlọ́run èyí dì náà siratal mustaqim siratal ladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tọ́lọ̀ ń parí ìdẹ̀ra lélẹ́rí ní ká máa béèrè wọn náà làwọn anábì ọlọ́run ghayril maghdubi alayhim ẹ má bèèrè ojú ọ̀nà àwọn tá a bínú sí àwọn yahud jù wọ́lá dọ̀ọ̀lì àtòjú ọ̀nà àwọn nasara àwọn alátẹ̀wọ́ àwọn méjèèjì ẹni wọ́n da yẹ́rú ọlọ́run fi sọ fún wa pé kọ́lọ̀ mọ́jà àárín náà wọn ara ìmọ̀ àárín náà wọn ni kí Fatima àti Kausara náà wọn máa ṣe kíní kọ́ máa wọ net àbí kọ́ máa wọ aṣọ tó transparent aṣọ lèmi ò ní transparent oyè yóò fún ni bó ṣe fún pínpín ìyá jama ó ti fitina ti ń ṣẹlẹ̀ gbogbo tọ́lọ̀ ń dá sí i láà ní ó dùn lọ́kọ̀ọ̀kan báyìí lànàbí sallallahu alaihi wasallam fi sọ fún wa pé àwọn nǹkan ń bẹ tó bá dìgbẹ̀yìn ayé ànábì ni ọmọ náà ni wọ́n wọ́n padà wá o ànábì ni wọ́n ní sáàùn àwọn obìnrin ni wọ́n káàsìyàtùn wọ́n wọ̀sọ àríyàtùn wọ́n sì wà ń hò wọ́n wọ̀sọ wọ́n sì wà ń hò ẹlòmíì ọ̀wọ̀sọ gbogbo tọ́lọ̀ ń dá sí lára pátá oyé lẹ́ẹ̀mà rí aṣọ yẹn dẹ̀ ní oyé ó bò òhò àmọ́ há bó ti wá há yìí gbogbo àwọn kan tí ó kí ó síta yóò mọ̀ wá bí fitna lérí ilẹ̀ fáwọn tí wọ́n bá ń rí yóò padà bí fitna fóun náà ànábì láwọn tá a wí oye má ilà wọ́n ti kú lójú ọ̀nà ọlọ́run mọ̀mí ilà ìrìn wọn wọ́n máa fi ń kọ̀ǹfíìsì àwọn ọkùnrin tó bá pàdé wọn rọ̀rùsù ọ̀nà ka asinimá tìlbọ́ọ̀sì tìlmá irun orí wọn tí wọ́n ṣe báyìí yọ́dà ẹgẹ́ bí ike ìrànkúnmí yóò ṣe pẹ̀lú àwọn attachment yẹn ẹ̀ ànábì ní tẹ́bá rí irun orí ẹ̀ yọ́dà ẹgẹ́ bí ike ìrànkúnmí la yadkhulna aljanna ànábì ní táwọn yẹn bá wà aljanna wọn ò ní wà ń bẹ̀rù wala yajidna ri'aha wọn ò sì ní gbóòórùn rẹ̀ nítorí kíni káṣíyàtún àríyá nítorí pé wọn ló jẹ̀lbáwò wọn ò lókè níjì tó o bá ti lè jàlùbáàbù jáde owó obìnrin àǹtíkà àṣìyàtò àríyá nínú islam orin òhòdì torí kò sí aṣọ tó wọ̀ tó o bá lè jàlùbáàbù tí ò ní máa kọ̀nfíìsì àwọn èèyàn tó máa rí ọ sẹ́rí àmọ́ ìjáàbù kónkóló tá a máa ń lò yẹn tó wà gbé ṣúùtù ọ́fíìsì sí pẹ̀lú skirt wọ́n ní àwọn modernized sisters ọ̀daràn àmọ́ tó bá ti gbé jẹ́ lùbáàbò lé ànímọ̀ bí skẹ́ẹ̀tì rẹ̀ ṣe fún tó ànímọ̀ bí wájú àtẹ̀yìn rẹ̀ ṣe ṣe gbóṣọmọ jẹ̀lùbáàbù tí obìnrin ọba ti gbé jẹ̀lùbáàbù wọ̀ ìrìn òhò ni torípọ̀ sasọ tí ó wọ̀ tí àníri gbogbo tọ́lọ́wọ́n bá ṣe ṣe la ọlọ́mọ sábà fún wọn mọ̀nà ọlọ́mọ bá ní yá àyọ̀wà nàbí mo pè wá nábì ọlọ́run pé ànábì ni òtọ́rí pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn kì í sọ̀rọ̀ kékeré ọlọ́run bá ní kólì bá mi sọ fún Allahu akbar aláṣẹ́ntì rasúlù sallallahu alaihi wasallam tó di muslima umma ọlọ́run bá ní kólì bá mi sọ fún lè àzíwájíkà àwọn wáìfẹ̀ wáìs àwọn ìyàwó ẹ̀ wà banatika àtàwọn ọmọdé tó ti mature alibaligat tí wọ́n ti bàlágà lọ́lọ́wọ́n bá ọba ọmọ ọdún kan ọmọ ọdún méjì obìnrin sọ̀rọ̀ banat ọmọ dákì banat ọmọ tó ti kọjá 15 years tó ti ṣe menstruation tí nǹkan obìnrin ti ń jáde lára ẹ̀ ọlọ́wọ́n bá ní bá mi sọ fáwọn ọmọ rẹ obìnrin ọlọ́wọ́n bá àwọn ọmọ àwọn obìnrin náà wí lábẹ́ àbí nítorí wọ́n ti sọ fún ìyàwó ànábì àwọn ìyàwó wa náà ti wà mí àbí dọ́là bá ti sọ fáwọn ọmọ ànẹ́bì tábàlágà àwọn ọmọ tí wà náà ti dékìní wọ́n ti wà ń bẹ̀ wà bá náà ti ká àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti mature wọ́n ní sáà ìlímọ̀ mìíní àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé ìyàwó mùdírù ìyàwó amírù ìyàwó imam ìyàwó sheikh ìyàwó kapinta, ìyàwó bricklayer ìyàwó civil servant ìyàwó engineer ìyàwó bẹ́ẹ̀dù doctor ìyàwó bàbá tí ń tapákó bàbá <laughs> nìsá ilẹ̀ mọ́mìnì ìyàwó gbogbo olùgbàgbọ́ òdodo àgbáyé tí wọ́n bá gba ọlọ́run gbọ́ tẹ́wọ̀n ní islam kí wọ́n láwọn bá ní kí wọ́n sọ fún gbogbo àwọn tọ́kalẹ̀ yóde ní ìnà àlèyìn nàmí jàlá bíbí ọlọ́run bá mi sọ fún wa pé kí wọ́n máa da jàlùbáàbù borí tí wọ́n bá ń jáde èmi ò rí aṣọ àpọ́nlé tó tó tọ́lọ́ ń dàbò àwọn obìnrin tó tó kọ́lọ́wọ́n bá rántí wọn lókè sámà lẹ́yìn náà ọlọ́run tún wá sọ fún wọn pé ká máa lo jalibabu jalibabu ó yàtọ̀ sásọ ara tó bá jẹ́ pé aṣọ lásán bá ní jalibabu ni ó díẹ̀ ọlọ́run ní tuntun rìfáàsì pé kí wọ́n máa wọṣọ kankan mọ́ bọ̀tí aṣọ ara tí kálukú ń wọ̀ ọ̀tọ̀ jalibabu ọ̀tọ̀ wọn sáárín òhun Madina wọn rí òhun tọ́lọ́run fi ní ká máa lo jalibabu wọn lásọ kan tí wọ́n ń wọ̀ bó ọyà ọlọ́run wa ní kó gbé jàlùbáàbù lé tọ́ba fẹ́ jáde tọ́ba dẹ̀ ti wọlé padà yóò tó yọ jàlùbáàbù rẹ̀ àfa òun náà wà á pè léyìí rẹ̀ jàlùbáàbù òun náà ni wọ́n ń dà pé ní hijab láàlìkà àdínà ayò rọ́fùnà ọlọ́run bá ní bá a ṣe fẹ́ kí wọ́n rí nìyẹn fàlẹ́ ayò zẹ́yìn ọwọ́ aburú sì ní tẹ̀wọ́n tí wọ́n bá wà lábẹ́ jàlùbáàbù náà ọ̀kan aláhùn gafọ́ra rahima ọlọ́run bá ọba aláforíjì ni ọ èyí tí wọ́n ti ṣe síwájú ọlọ́run fẹ́ríjì wọn ọlọ́run sì tẹ̀wọ́n ọlọ́run wọn kẹ́ni tí máa lo jẹ̀lúbáàbù jẹ̀lúbáàbù yìí ṣe aṣọ àlìdáyà yúnífọ́ọ̀mù àwọn alùsùnà ayàtà kàyí nínú mọ́lọ́wọ́ suratul azab quran thirty three verse fifty nine the quran tí gbogbo wa gbé lọ́wọ́ náà ibẹ̀ lọ́wọ́ wọ́n lè táwa ní àwọn ìjọ kan ni wọ́n lo jẹ̀lúbáàbù àwa tiwa àwọn èsì lára wọn àwọn èsì alùsùnà alásàlá ó dìgbà tí wọ́n bá jáde láyé kan tó jí wọ́n ti sùn lọ jẹ̀lúbáàbù yìí ọlọ́wọ́n bí kò fi kòrè fìtínà ni táwa lo nìkọ́ọ̀ eh, ìbáàdà ẹ̀sìn lòun náà tíyàn gbọ́dọ̀ adá ti máa ń ṣe sunnatu rasulillahi sallallahu alaihi wasallam sunna nabi wa muhammad anabi ni àwọn obìnrin tó máa fẹ́ ṣe ajì anabi ni la tantaqibul mar'atul muhrima anábì ní obìnrin tí ó bá fẹ́ ṣe hajj tó ti dàníyàn hajj anábì ní kó má lo nìkọ́b ìtumọ̀ ni pé wọ́n lo nìkọ́b ìtí wọ́n bá ń lò ní wọ́n máa sọ fún yàn pé ká má lò ń bí àbí wọ́n sì ní tí anábì bá ti rí lára èèyàn tánàbí rí lára àwọn àwùjọ rẹ̀ àwọn àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń ṣe tánàbí ọ̀kọ̀ndẹ́mù ẹ̀ ni wọ́n ń pè ní kíni ní ń pè ní súnà tọ́wádé pé kọ̀ọ̀bá dáadé rà nẹ́bí sọ fún pé ah, èwo lẹ́bí bójú ẹ̀yọ́kọ̀ bọ̀dẹ̀ wọ́n ń lò ní Madina lójú ànábì ànábì rí wọn ìtàlẹ́ gbẹ̀dẹ̀ súnà ni pé qawluhu ìtà ànábì sọ wa fi'luhu àti ìtà ànábì ṣe wa taqriruhu ìtà ànábì rí àwọn èèyàn tí wọ́n ń ṣe tí ó kọ̀ndẹ́mù ẹ̀ ìtàgbẹ̀ súnà ni tí ọba dá rasulọ kọ̀ndẹ́mù ẹ̀ jáwàzúnà ó ní táwọn ọkùnrin bá ń bọ̀ àwọn dojú àwọn gẹngẹrẹ ojú àwọn oníjú wọn rí ojú àwọn tí wọ́n bá ti lọ tán àwọn tó ṣe kiri àwọn tó ń ṣe padà kí náà ń gbọ́ yínbẹ̀ ipò àwọn ìyàwó ànábì ń lo nìkọ́ sáúdà èèyàn tó sígbọnlẹ̀ tó ga ni nínú àwọn ìyàwó ànábì ni lọ́jọ́ kan ó mọ̀rọ̀ wá ní wọ sáúdà a mọ̀ pé wọ́n ni o a mọ̀ pé ìwọ́n ni o ẹ má máa jáde láwọn àsìkò yìí má ìyàwó ànábì lẹ́yìn ayàwó sọ̀kalẹ̀ ipò káwọn ìyàwó ànábì kan wà nulẹ̀ àfi gbangba wọ́n sọ pé a mọ̀ pé yìí kí ni wọ́n rí fàṣẹ ìdúbẹ́ ni pé ó bo ojú àmọ́ sísanra àti gíga yẹn jẹ́ kí dà mọ̀ pé ìyàwó lọ́rọ̀ yàtọ̀ láàrin àwọn ìyàwó ànábì tọ́bá jẹ́ pé ọba síjúlẹ̀ ní sọ̀rọ̀ pé kò ní ìdíkọ́lẹ̀ tó máa béèrè pé amọ̀gbẹ́yìn ṣe ẹ̀dàkùn èèyàn síjúlẹ̀ ọdún mọ̀gbẹ́yìn a máa ṣì kéwúké tẹ́lá àwọn afáàlù bídíà àwọn mùdírù agége àwọn àtàwọn ọmọ ìyá wọn wọn ò lẹ́sìn ṣe àwọn yìí ni wọn ẹ̀sìn kárá ẹgò ó tiẹ́ bàbá mi lọ́kọ́ kọ́kọ́ wọn kí ó lè àwọn alákọ́kọ́ fi àga ka àwọn alákọ́kọ́ fi àga alákọ́kọ́ fi kọ́mọ ń kéwú tí wọ́n rán nìyẹn wọ́n jà sí yìí níbi àwọn àtàwọn àdàbíyà àwọn alákọ́kọ́ lo àga kèsì bàbá ti bàbá ti wá kí ni abẹ́rẹ́ yẹn ṣe nínú ẹ̀sìn kí lè yìí ní ṣe nínú ẹ̀sìn jẹ́mọ́ táwọn yẹn bá ń kọ̀ndẹ́mù jàlùbáàbù dá ń kọ̀ndẹ́mù ìjáàbù ẹ mọ̀jọ jọ yín lójú ẹni tí ò nírú ẹni kò lè ṣe kíni kò lè mọ iye ẹni nídìí bẹ́ẹ̀ jẹ̀lúbáàbù yẹn ọlọ́run fi gáàrú kí ni jama ó fi gáàrú sí náà ni ẹ̀yọ́ miami nídìí bẹ́ẹ̀ kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa aṣọ tá a máa wọ̀ àwọn ọmọ tí wọ́n ti bàlágà ẹ jẹ́ ká rán jẹ̀lúbáàbù fún wọn jẹ̀lúbáàbù tá a rán fún yẹn a fi kọ́fà àwọn kò bí aburú sìnà fáwọn ọkùnrin tí wọ́n máa rí wọn àtàwọn ọkùnrin tí wọ́n fẹ́ bà tiwọn jẹ́ tí bọ́ìsì tí ó ń lo chain sọ́wọ́ yẹn tó bá ti rí ọmọ rẹ̀ tó wà ní jẹ̀lúbáàbù kò ní pè é ó ti mọ̀ pé àwọn eléyìí ò ní gbọ̀pọ̀ ẹ̀ṣọ́ ni tọ́jú pé ọ̀gá lọ́mọ ara fáwọn ọmọ rẹ̀ nígbàkigbà nínú táwọn àlùfáà ní tó máa ń fa pé òun náà ni ádámù sàáwù fi múnà zina kéèyàn ọmọ máa bẹ láwọn ọba lérí ìsìná tó ọba ti máa ṣàdúà ọ̀ padà kó sọ́wọ́ ṣetán tó rẹ́mi rẹ̀ yẹn ipá rẹ̀ òsìkìnnì ipa rẹ̀ ọ̀ka anabi yusuf alayhi salatu wa salam ó ní wa ma ubarri'u nafsi inna nafsa la ammaratun bisu ìgbà tí sùlẹ́yìká ìyàwó ọba tí ń lé anabi yusuf káàkiri inú pálọ̀ ó ní kọ́sọ́ àbáwọn ṣe sìnà anabi yusuf ọlọ́n padà wá yọ wọ́n wá ń sọ pé ní ilé sọ pé ẹ̀mí mi lọ́dà tó bẹ̀ torí pé ẹ̀mí yẹn máa ń pààyàn láṣẹ ẹ̀bú kí láburú yẹn bisu aburú wo ni wọ́n lè fà síbẹ̀ àsínà ajẹ́ pé àsínà sùn aburú ni kọ́lọ́ máa fàburú sí wa tí màá lọ́mọ́ fàburú sèyàn oyè nínú nǹkan tí ọlọ́run fi máa ń fàburú sèyàn oníkéyàn kó sí pápẹ́ àsínà ó ní torí pé èmi máa ń pààyàn láti aburú illa ma rahima rabbi àfẹnitọ́lọ́run bá kó lọ inna rabbi gafurun rahim ọba mi ọba aláforíjì ọba tí kẹyàn sọ́tò Yusuf ayẹlẹ́ karùn-ún jama àwọn ibi ibẹ̀ làwọn afá ti wá mú ikima pé ọmọ ọbẹ̀ ọlọ́wọ́ ọba lọ́sàn-án lóru pé ọlọ́wọ́ ọba lẹ́yìn ọkọ mi májẹ́ lómi òsùnmọ́ mi máa tààtì jáde láyọ̀ mọ́sàjá bá ìgbàgbọ́ yìí déwájú wọ́ ọlọ́ wọ́n náà máa ṣàdúrà pé ọlọ́wọ́ ọba lẹ́yìn ìyàwó mi ti máa so igi rẹ̀ májẹ́ súnmọ́ lómi máa ti mìíràn lè bọ́ lọ́wọ́ ọmọ fi òkú bá ṣe zina níparí ọ̀rọ̀ mi ìyàtọ̀ wà fún ẹni tí ń bá ń ṣe zina nílé ayé àtijọ́ àlùkìyàmọ̀ ṣe rí èsèyàn méjì ẹni tí ń ṣe zina tí ò tí ń bá rè lọ́kùnrin àbí lóbìnrin ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé àwọn ìyà tí a fi jẹ́ ẹni tí ó ti márì ànábì ṣàlàyé àwọn ìyà tí a fi jẹ́ sẹ́dẹ́ni tó ti márì yẹn àbí kò síyàwó lọ́dọ̀ ẹ̀ mọ́ àbí kò sọkọ lọ́dọ̀ ẹ̀ mọ́ àmọ́ ti má rí rí ipò kan náà làwọn méjèèjì wà torí wọn náà ti tọ́ orí ẹni tí ó ti má rí rí àtẹni tí ò ti má rí wọn ò jọra wọn ẹni tí ò ti má rí àtẹni tó ti má rí wọn èsì bákan náà sẹ́ni tó ti má rí tó níyàwó tọ́lọ́kọ tí wọ́n jọ wà pẹ̀lú ara wọn abẹ́ni tó ti má rí rí ìdájọ́ kan làwọn méjèèjì nínú ìdájọ́ wọn tí wọ́n bá ti ṣe sùn náà nínú sẹ̀rí islam àròjì òun náà ní ká dé wọn mọ́lẹ̀ ká wá lẹ̀ wọn lóko títí tí wọ́n fi kú sílẹ̀. àlẹ́gáàmìdíyà ọ̀kan nínú àwọn obìnrin tó àwọn sàhábà wọ́n pè ní àlẹ́gáàmìdíyà àlẹ́gáàmìdíyà yìí ó lè bá anábíwá muhammad sallallahu alaihi wasallam ya rasulallah ó ní wo ojúṣe ọlọ́run asọ́bùtù haddan mo ti jẹ gbèsè kí wọ́n dá sẹ̀ríà fún pàtó hírì ni wàá fọ̀ mí má wàá fọ̀ mí má pàtó hírì ni fọ̀ mí má ìtumọ̀ ẹni pé kí wọ́n dá sẹ̀ríà fún alábìnrin lè bá nàbì anábìnrin lè jẹ́ ẹ̀yìn fastaghfirullah anábìnrin padà lọ́lé lọ́lé wọ́lọ́wọ́n bá ní àforíjì ìtumọ̀ ẹni pé tí èèyàn bá ṣe sìnà oye tó bá wọ́lọ́ ọba láforíjì láàrin wọn àtọ́lọ́hun tí ó sì ṣe má ọlọ́run ọkọ̀ rẹ̀ wọ́n tún bí ilé kọ́dẹ̀ tún bá lọ́dọ̀ ọlọ́run kò ní ṣe má ẹ̀wọ̀n tí lọ́sùn lọ ẹ̀kọ́lẹ̀ jẹ arábìnrin yẹn fi fi ó ní rí ànábì ní ọ̀rọ̀ tá à ń sọ yìí kọjá bá a ṣe ń sọ yẹn kódà mo ti lóyún látara zina yìí wàkàlà ìdíhábì àtàtọ̀dà èyí ànábì ní máa wá lọ wọn ò lè dá sàrí àfọ tòun àti oyún oyún inú rẹ̀ ọ̀sẹ̀ máa wá lọ títí tó fi bímọ wàjá àti níbo bímọ tán ó tó padà wá ó ní mo ti bímọ lánàá o àbí mo bímọ jẹ o ànábì ní ìdíhábì àtàtọ̀dà èyí ànábì ní máa lọ lọ́rọ̀ lè fọ́mọ̀ yẹn lọ́yàn kọmọ̀ yẹn ó fi já ẹnu lẹ́nu ọ̀yàn ọ̀sùn sáfẹ́ kó túbá kọmọ̀ bá láìfẹ́ lọ ọ̀tọ̀tì ní ìyí tí tó fi já ọ̀yàn lẹ́nu ẹ̀ máa lọ ọdún kan àbọ̀ ọdún méjì kọ́ yẹn jẹma ọdún méjì wọ̀já àti ìbáda sanatin lẹ́yìn ọdún méjì ó padà wá bá nàbí ẹ̀mí rẹ̀ ò lélẹ̀ wọ̀fi yéde tífìlì kọbza ọwọ́ àmọ́ àmọ́ gbé búrẹ́dì lé ọmọ yẹn lọ́wọ́ ebi kọ́mọ yàkúlù ha kọ́mọ jẹ́ níwájú ànábì ọmọ yẹn wá ń jẹ búrẹ́dì yẹn ìfi yí ànábì pé yẹn ti tó dá jẹun ó ti tó dá jẹun wàkọ́lẹ̀ ti ya Rasulullah ọ̀dẹ̀mọ̀tàmtuhu ọ̀tọ̀hìrìnì ọmọ yẹn ti ó ti lè dá jẹun àwọn ẹbí sì ń bẹ àtàwọn ará tí wọ́n máa fún ní oúnjẹ tọ̀hìrìnì ẹlẹ́mìlókò kẹ́jì kí n lọ lè bọ́ lọ́wọ́ balẹ̀ ní tọ́ mọ́ fàámọ̀rọ̀ rọ̀sùn olùgbẹ̀rọ̀jù anábì ní tán nígbà tó jẹ́ pé ń tọ́ fẹ́ náà òfin aláàánà sí tí ọba fẹ́ ń gọ́ anábì ò nílẹ̀ bá ní kan lẹ̀ lóko wọ́n lẹ̀ lóko Khalid ibn al-Walid òun ní ọwọ́ bẹ̀rẹ̀ sí bú arábìnrin yẹn ń bo pétọ̀ bó ṣe gbẹ̀sìn tó yìí ó tún lọ lé sísìn náà lẹ́wọ́n fi sọ́ra rẹ̀ ó mọ̀ nígbà tí ṣètánì wọlé tó àwọn sàhábà ni wọ́n náà fi ní máa gbà pé ìyàwó rẹ̀ ti di màláíkà tọ́kàn fílẹ̀ tí wọ́n máa ṣe lọ́wọ́ Umar bin Khattab Khalid bin Walid ó bẹ̀rẹ̀ sí wá bu arábìnrin Umar bin Khattab bu wọn sọ fún anábì pé nígbà nígbà wọn lẹ́lọ́kọ̀ tán anábì wọn ni ẹwẹ̀ wọn wẹ̀ tán faṣọ síla anábì wọn ni ẹgbẹ́jáde kínkínu síla Umar wa ni àtúnṣọ́lẹ̀ àléhà tùsọ́lẹ̀ àléhà yá nàbí yàlá wọ́kọ̀ zanat ọ fẹ́ kírun sárábìnrin la arábìnrin tó dé pé ìyá sinna la fi jẹ́ tó fi kú anabi ní lakọ̀dì tábà ti tọ́ba anabi ló ti túbà tútúbà tó túbà yẹn láwọn kó bẹ́ẹ̀ na sàbàáyì na min adìlì madina la wasa àtihùn ọkọ̀ débi pé tá a bá pín tútúbà yẹn àforíjì yẹn àforíjì yẹn tá a bá pín lérí sẹ́mìtì àwọn ẹlẹ́sẹ̀ ńlá nílùú madina yìí yóò sì tún ṣẹ́kù eléyìí ti dánwò àlùjáná jẹ́ òun náà gbọ́ yípa anabi fẹ́ kóun kó wọn máa jìyà bọ́tẹ̀ eh, ẹ̀mí rẹ̀ balẹ̀ pé tóun bá ní ọlọ́run wọn foríjì òun tọ́lọ́run bá foríjì òun kọ́ àwọn ọmọ gbọ́dọ̀ wọn bá ti jẹ ìyà yẹn ó sì ti wà ní òfin ẹ̀sìn pé ẹni wọn bá tilẹ̀ lóko lérí ìsìnà kò ní jìyà mí ìmọ̀lọ́ àmẹ́ni tí ọba ń ṣe ń bí tó túbá ọlọ́run ní bí lọ́run ẹgbọ́ ẹ̀rí ẹ̀rí ẹni tó ti ń ṣe é bọ̀ tó túbá ọlọ́run ní bí mọ́ lọ́run pẹ̀lú májèmú kan mọ́ débẹ̀ o ẹni tí ọ̀hún wá ń ṣe tó jẹ́ pé kò túbá tó fi lọ́lẹ̀ bọ́lọ̀ ó bá wọlọ́ ọba yóò wọ̀ náà kó tó wà lè jẹ́nà tó bá sì wọlọ́ ọ̀hún lè fẹ́ríjì àmọ́ kò sí ti oṣù ọ̀fọ̀n àmẹ́ni tí wọ́n bá ti jẹ níyà láyé tí wọ́n dájọ́ ṣìnà fún tó bá ti dọ́rùn wọ́n ti parẹ́ kò sí ìjà kan tí lọ́rùn mọ́ ìtumọ̀ ẹni pé arábìnrin yẹn ti wà nínú àlìjánà ọlọ́run wọ́n pẹ̀lú kan náà ní Ma'iz ọmọ Malik ọkùnrin lòun òun náà lè bá anamisa sẹlá ó ní òun bẹ́ẹ̀ nìkan sùn láìpẹ́ òun ṣe sìnà anabi wa ni tó ń wí ó sì wí lẹ́mẹ̀rin nígbà tí wí lẹ́mẹ̀rin ni ó ti jẹ́rìí lérẹ̀ lérí ni anabi wa pè anabi ni àbíkà jùnú ṣèṣe pé ó ní àrùn ọpọlọ rí kọ́ máa pé ọmọ tó ń ṣe kíni tó ń sọ ó ní láàyè Rasulullah ó lóun ọ̀la àrùn ọpọlọ wàkọ́lẹ̀ àṣọ́ǹta so ti má rí àbó oníyàwó lọ́dọ̀ báyìí kọ́lẹ̀ náà oníbẹ̀ ọlọ́run níyàwó ńlẹ̀ anábìnitọ́ bá tó ti níyàwó ńlẹ̀ ìdìhábò fàdìjùmọ́ ẹmú máìz ẹmú lọ sí kọ́lẹ̀ wọn lànàbì kọ́kọ́ bí anábì ní ṣèṣe pé bọ́yà ń lọ táwọn ara yín torí pé téèyàn bá fi kálàmù sínú tàdáwà wọn ò ní dájọ́ sínú fún yàn wọn kàn kàn bá wípé ńlọ́mọ ó ti yẹ́ anábìwá sọ̀rọ̀ sọ́lá àbí ẹ̀ ń lọ ra mọ́ra yín onírọ̀ olóhùn ṣe ni anábìwá nítọ̀ ó ti ṣe ìkọ̀rọ̀ ó ti confam anábì fọ̀rìjùmọ̀ ẹ̀lẹ́lẹ́ lóko Bukhari àdíṣe 6824 wọ́n náà lẹ́bi tún bí inú àdíṣe mi làálẹ́ka kọ̀ bẹ́ẹ̀ ta kọ́ máa ṣe pé kìsìn ọkàn kìsìn kọ́ máa ṣe pé kìsìn lọ́rùn pé ṣìnà ni onílà onígẹ̀ẹ́sẹ̀ yẹn àwọn ga mọ́sítà abụọ fọwọ a mu lẹ́gbẹ̀ẹ́ báyìí gba lẹ́yìn báwọn md ṣe máa àwọn ìyàwó lẹ́yìn yẹn lọ́fíìsì ó ní bẹ́ẹ̀ kọ́ àwọn náà sáà dìta wo nǹkan fi jáde lára ó ní bẹ́ẹ̀ kọ́ ó lóun ba aláṣẹ pọ̀ ni. ma wa pàṣẹ pẹ́tọ́ nígbà tọrọ rí báyìí nítorí wọn bá ní ká ṣe fún òun náà ni kí wọ́n a lóko wọ́n sì lẹ̀ lóko ọ̀kan náà sábà wọn pé ọsọ àwọn ọmọ rẹ̀ di ọmọ orúkọ anábì níta lẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹni tó ti wà ní àlìjánà tó ti ń lúwẹ̀ nínú odò àlìjánà lọ táàfin mọ̀ pé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ àwàdà rárá kìí ṣe tẹ́yìn máa fi ṣe fáàrí láwùjọ ọlọ́run mọ́sẹ̀ sànú wa ẹ̀yìn máa yá mi inú àdámọ́ ilẹ̀ yorùbá gan àwọn náà gbà pé ẹni tó bá ti níyàwó tí tó bá yàwó rẹ̀ ní lásìkò tí ń yálẹ̀ yorùbá gan gbà pé kó kú ńlọ́dà torí ẹ̀ làwọn náà fi kírètì mágùn náà ti kéré ti mágùn túrú àwọn àlìjànú wọ́n ti fi sára obìnrin yẹn pé wọ́n ní ìyàwó rẹ̀ lágbájá ń bá aláṣepọ̀ ó ní ẹ̀fílẹ̀ yẹ wà lọ́dọ̀ bàbá alájànú yẹn bàbá ológun wọ́n wá sí nǹkan sí bá inú gbálẹ̀ ni o àbó okùn ni o yọ wà náà sílẹ̀ yọ kàn pé ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá ti dá kọjá àlìjànú rẹ̀ ti bọ́ sáré arákùnrin ọmọ wa àfọ ìdí ẹ̀ kò ní bá aláṣepọ̀ títí ó sì jẹ́ pé tí ọba padà rẹ ní bá aláṣepọ̀ yọ máa rò àmọ́ tó bá lọ́dọ̀ àlè rẹ̀ tí máa yàn lálẹ́ yẹn tí wọ́n bá ti bá aláṣepọ̀ ó ti òun kú yọ nalẹ̀ àjànú yọ pa inú bàbá yẹn máa wá dùn pé òun rẹ́yìn ọ̀tá yóò bá ga nígbà pé ọyẹ kó sékíní ọyẹ kó kú ọ̀nà táwọn wá gbé gbà ní ọ̀sékíní ní ọ̀dà ọ̀nà sheik ọ̀nà ẹ̀bọ torí àtọkọ ìyàwó Oye, tó sóògùn oye, àdónísìnà ọmọ náà làwọn méjèèjì látara kọ́dà yìí náà tẹ́ni tó ṣe sìnà yẹn tó wọ́n bá ṣe bọ́ wọ́n padà kó nu ná sẹ́ni bàbá tó ṣe mágùn òun ò ní kó nu ná tó bá ti wọ́n ná torí pé ẹbọ lòun ṣe bí ma ọlọ́run ti ní aláàyà gbé fúnra yóò ṣe àkàbí ọlọ́run ní sàmójì mẹ́ni tó bá ṣe ẹbọ wọ̀yá gbé máa dùn àdáàrí kàlímà yàṣà ẹni bá ṣẹ̀ṣẹ̀ mẹ́yàtọ̀ sẹ́bọ ó bá wọ ọlọ́run bá wọn lè forí jì láàfin ní bá wọn lẹ́tọ̀ọ́ sí òun àwọn fíìmù náà ni o fíìmù tá a máa wò náà ni o bẹ̀rẹ̀ àti máa rí àwọn ẹ̀kọ́ burúkú yẹn níparí ọ̀rọ̀ mi ẹ̀rí ẹni tó jẹ́ pé òun ò tí ì márì ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin tí wọ́n ti márì àwọn méjèèjì ọlọ́wọ́n bá ní azani azani yàtọ̀ wọ̀ zani ọlọ́wọ́n bá ní sẹ́rí obìnrin àtọkùnrin tí wọ́n ti sìnà wọ́n jí lùdú kú làwọn ayé mi náà máa mí ọlọ́wọ́n bá ní ẹnà wọn lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún wọ́n lẹ́yà tá àkóso nílà ẹ má sànù wọn o in kuntum tu'minuna billah tẹ́bá ní ìmọ̀ nìṣẹ́ ọlọ́run wal yawmil akhir àtijọ́ alkiyama wal yashhad adabahuma ta'ifatun minal mu'minin ẹ̀sìn mọ́nà wọn ní kọlọ́fín ẹ pèrò lé wọn lérí kẹwàá fún wọn ní ẹgbà obìnrin 100 ọkùnrin náà 100 ẹ̀ nípa wọn nítorí pé wọ́n ti mari nígbàgbọ́ yìí ni pé ẹ̀ṣẹ̀ ẹni tó mari ṣìnà mari man ó léwu ó sì burú lọ́dọ̀ ọlọ́run ju tẹni tó ti mari lọ àbáwọn méjèèjì náà oyé wọ́n jẹ sàríà ọkùnrin tí ọba wá jẹ gba ọkùnrin tí ọba jẹ gba tó jẹ́ ọ̀dọ́ àti obìnrin tí ọjẹ́ gba tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n bá kú àwọn náà wọ̀ nẹ́gbẹ́ tó wà lè jẹ́ náà torí pé ẹgbà yẹn ló lè jẹ́ wọ́n rí ìyà àtọ̀run kù fún wọn àmọ́ tí wọ́n bá ti jẹ́ gbà wọn ó tẹ́ bá dé jáde kìyàmà ọlọ́run jẹ́ wọ́n yàgò tó fi wọ́n síná tí ọba fi rí jọ ní táwọn afikún ti ọkùnrin ọkùnrin bọ́ọ̀lù yẹn tí o ti mari tí lọ lè bọ́ ọmọlọ́mọ lásìkò yìí níta fi kún kan wa muhammad sallallahu alayhi wa sallam kan sallallahu asifan ajiran ó n ṣiṣẹ́ lọ́dọ̀ alahaza arákùnrin tí mo mú wáyé kan arákùnrin yẹn òun lọ ẹ̀mplọ́yọ̀ ọmọ bàbá yẹn yìí ń ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá yẹn bàbá bàbá tí wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ó wá jáde fásitì anábì mọ̀lá àti ní ọ̀dọ́ yẹn ọmọ kékeré yẹn lọ́ba bá ìyàwó ọ̀gá rẹ̀ sùn lẹ́yìn tọ́lá pàǹtì dáadáa láwùjọ wa lẹ́yìn àkọlà rasulullah sallallahu alaihi wasallam anábì wa ni wallati nafsi biyadihi la aqdiyanna baynakum bi kitabillahi mi fi pẹ̀lú tẹ́rẹ̀ ọlọ́run bá lé ọmọ rẹ̀ lérí wàhálà ìbò níta jẹ́lìdó jẹ́lìdó mẹ́à ọmọ rẹ̀ tí ó ti máa rí àáfún lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún ní wọ́n tẹ̀ gbé ibò àwà lè kó nílùú yóò lọ lílọ e ọdún kan nílùú mi tọ́wọ́ tí mọ́kà lọ́ba ti ṣe wọ́n mú lọ Màdínà fọ́dún kan yóò mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ yóò padà wá wọlé padà lẹ́yìn ọdún kan wọ́n dẹ́ pé èkó lọ́ba ti ṣe á mú lọ́ba dà yóò lè lọ́dún kan bẹ́ẹ̀ yọ́sà padà sí kọlẹ́yìn ọdún wọ́n tẹ̀ gẹ̀rẹ́bù àm èyí ni fún ọ̀dọ́ wọ́gùdù yá unais anábìnrin unais wá ń bí ìlàmùrọ̀ àti haza lọ́lẹ̀ bá ìyàwó arákùnrin fàyínà ìfarafat tọ́ba confam pé òun bá ṣe ṣìnà lóòótọ́ fàrìjúmọ̀ha ẹlẹ̀ òun lóko torí pé òun ti ṣe kíni òun ti márì fàgádà àlẹ́ ha wọ́n bá lọ́lẹ̀ bá fa àwọn èèpọ̀ rọ́ oníbẹ̀ẹ́ ni ó ṣẹlẹ̀ lóòótọ́ nítorí pé ẹ̀yin ò rí àmọ́ ọlọ́run ọba sí kíni ọlọ́run rí wa fàmúra rasul sallam fọdún jìmọ̀ tí mo ta kọ́kọ́ àlẹ́ ànábì ní sẹ́yìn ó ti kọ̀nfàm ọlọ́ kọ̀nfàm aya ẹ̀sọ́ tó wọ́n sọ pẹ̀lú jẹ̀lbáwé tí òhun ara rẹ̀ fi ní sílẹ̀ wọ́n á dè wọ́n á dè wọ́n á lóko wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n pa wọn pẹ̀lú òkò pẹ̀lú òkúta wọ́n máa lẹ́ẹ̀ díẹ̀díẹ̀ tí kò fi ṣe kíni bẹ́ẹ̀ mẹ́rin ó fi bọ́ mutafakọ̀ عليه. ni àdísí البخاري، ní Bukhari àti Muslim ẹ wá rí ọmọ kí ni wọ́n ti fún ọmọ bọ́ọ̀yì tó bá ìyàwó gẹ̀ẹ́sù ẹ̀hẹ̀ wọ́n náà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn wọ́n wá mú lọ sí ìlú kejì ó lè lo ọdún kan lẹ́yìn ọdún kan yóò wá padà sí ìlú wọ́n wá ní kí ló dé tí wọ́n fi tún ní kó tún kú olùlò fọ́dún kan wọ́n ní torí pé tẹ́bá nílẹ̀ gbà tán táwọn méjèèjì bá sì sí rí rí ara wọn kíní yẹn wọ́n ti tẹ̀sẹ̀ ó sì jẹ́ pé ẹni tó bá kọ́kọ́ mọ obìnrin obìnrin ò ní gbàgbé ẹ̀ títí ayé ọba jọkọ rẹ̀ kò ní gbàgbé ẹ̀ ọba sì jẹ́ lómi náírà ni kò ní gbàgbé ẹ̀ láti ń bẹ lọ́n kọ́lọ́n bá mójútó àwọn ọmọ wa tí ẹnìkan bá kẹ́ ọmọ mẹ́lẹ̀ lọ́mọdé àárín tó bá gba aláṣepọ̀ tí ò ti so igi rẹ̀ tọ́mọ yẹn padà fẹ́ lómi níjọ́ tó wọn àti bọ́ọ̀yìn bá tún pàdé lẹ́yìn ọdún mẹ́wàá ṣètọ́ ó tún ṣe kí yóò tún ra wọn létí àbí tó bá dé kó ti gbẹ̀sìn lókun tí yóò bá gbẹ̀sìn yóò tún padà síbẹ̀ nàfi ní kámà rẹ̀ ra wọn kámà sí kí ni kámà rẹ̀ ra wọn wọ́n ní èyí obìnrin tóun jẹ́ gẹ́ẹ̀ yẹn sóun náà á léun náà jáde fún ọdún kan torí òun náà ti máa rí àbí wọ́n ní obìnrin yẹn ọ̀rọ̀ kan náà rọ̀ wọn fà wọ́n ní torí pé a lè lè jáde torí pé obìnrin lòun ànábì látò sáfìlì mọ́ra ànábì lóbìnrin ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ dá tíráfù ilé àwọn máa ha ló máa ra mi àti kí máàràmù wà pẹ̀lú ẹ̀ máàràmù ni ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbábúrò rẹ̀ tọ́dàgbà lọ́kùnrin àbí bàbá ẹ̀ yọ wà pẹ̀lú ibi tó wà ibi tó bá wà a sì ní kó tíráfù kó lù wọn ni eléyẹn a ní ṣe fún torí pé tá a bá ní kí ẹ̀gbọ́n rẹ̀ àbí bàbá rẹ̀ ó tẹ̀lé e lọ a ti fìyà jẹ aláìṣẹ̀ kó kú olùlù fọdún kan tala aláìṣẹ̀ máàràmù rẹ̀ bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ tọ́dàgbà yọ wà wà pẹ̀lú sísá rẹ̀ oye níbàdàn fún ìjọ ọdún kan kí ni wọ́n wá ṣe àwọn àlùfáà kan wọ́n ní iná lèmọ́ra àti takriban mahram wà aléhà taklifatuha àwọn àlùfáà kan ní nígbà wọ́n ti ní kí ọ̀dọ́ kó tráfù fọdún kan ọ̀dọ́ lóbìnrin náà oye arábìnrin yẹn ni ó máa ṣiṣẹ́ ni ó máa fi bọ́ ẹni tí ó dúró torí tí ẹ̀ bá dúró ní ti ń ṣe tán fi lé nìí tọ́ba tún dá wà yóò tún máa ṣe kí ni yóò tún máa ṣe yóò máa wá ṣiṣẹ́ yóò máa òní ọmọ wá fìnánsì ẹni tí ṣẹ̀rí àníkọ́ máa sọ. ẹ̀yin máa yá ẹ̀rọ lọ báyìí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ kọjá bá a ṣe mọ̀ wọ̀lá àrìjàhá ọ̀yẹ́ òun náà ni pé àwọn àlùfẹ́sì wọ́n ní yọ́ lọ náà yọ́ lọ náà nígbà wọn ti ní kọ́ lọ yẹn yóò wá kó ìnáwó yẹn sọ́rùn àwọn fámílì nítorí tẹ́ẹ̀ bá lé òun àti bọ́ọ̀yìn tó ṣe kíni wọ́n tún pàdé abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ṣàánú wa àmọ́ inú ṣẹ̀ríà ni pé ẹni tí wọ́n ti nà lẹ́gba wọ́n ti pa ìṣẹ̀yìn rẹ̀ fún ẹni bá ti lẹ̀ lóko wọ́n ti pa ìṣẹ̀yìn rẹ̀ fún nínú sàárè wọ́n ní tó bá wá bọ́ wọ́n yà lọ́wọ́ tí ó sì túbà ẹ̀rì wọn ò àti ládẹ́ ṣẹ̀ríà nípò tí wọ́n nà á àbí tí wọ́n lẹ̀ lóko oye kò sì túbá ọwọ́ ṣe fáátì tó fi wá kú oye lọ́kùnrin ẹ̀bí lóbìnrin wọ́n tó bá di inú sàárè wọ́n jẹ́ ní yàrá ń bẹ̀ Ànábì sàṣálà níjọ́ kan nígbà tí ọlọ́la jìbìrìlì wa ń fi àwọn kankan hàn lójú oorun ó láwọn àti jìbìrìlì àwọn wa ń lọ àwọn ń lọ àwọn wá rí ibi wọ́n ti ń jẹ àwọn èèyàn yà àwọn wá rí àyè kan ọ̀dà gẹ́gẹ́ ìsàlẹ̀ rẹ̀ fẹ̀ òkè rẹ̀ fẹ́ kí ni ó ti rin wọ́n wá kó àwọn kan síbẹ̀ tí wọ́n ń jẹ wọ́n ń yà tí wọ́n bá ti síná fún wọn láàárọ̀ báyìí wọ́n sá lọ sí òkè yẹn wọ́n tó ń lọ lẹ́ wọ́n tún síná fún wọn lókè wọ́n tún sábà sálẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ báwọn sì wá ń jìyànú ẹ̀rù wa ń bà nábì ànábì wa ní Jibril àwọn àwòlà àwọn eléyìí wọ́n ọ̀rọ̀ gbogbo àwọn ń bẹ̀ òhò ni wọ́n wà lọ́kùnrin wọn àti lóbìnrin wọn anábì wọn bẹ̀rẹ̀ pé àwọn òwò làwọn lè tí wọ́n pariwo yèèyè anábì e. ni àwọn tó ń rí yẹn fa iná azonatu wa zawani àwọn tí wọ́n ṣe ṣìnákú nìyẹn lọ́kùnrin àti lóbìnrin bí wọ́n ti wá máa dààmú nù títí wáza azabuhum ìyá wọn ni ila qiyam as-sa'a títí tọ́lọ́wọ́n fi payẹ́rẹ́ tí wọ́n bá lẹ́yìn nìkan jíyà ń bì kan títí tọ́lọ́wọ́n fi payẹ́rẹ́ ìyá kí ni wọ́n lè fà sí jama ìyá sáré tí wọ́n ní pé tó bá bọ́ mọ́lọ̀ lọ́wọ́ láyé o lè bọ́ mọ́lọ̀ lọ́wọ́ nínú nínú sáré tí wọlé ìbá ti yéèyàn èyàn ní rí ọmọ rẹ̀ tí ń ṣe boyfriend kọ́ ọmọ wa rẹ́rìn pé ọmọ mi náà ti màtí ọmọ mi náà ti àwọn náà ti lọ́kùnrin tí wọ́n lè káàkiri lọ́mọṣọ́ alẹ́ lórí ibú obìnrin ọlọ́ni gbogbo àwọn wàlá yaznun ọlọ́run láwọn ẹni rí wọn ní sísìnà ọmọ yẹ falẹ̀dálíka ẹni bá ń ṣe yẹlùkọ àtàmà yọ pàdé ìyà yùdọ́ àfúláwòlá àzáàbò yọ mọ̀lẹ̀kìyàmá yọ mọ̀lẹ̀kìyàmá á mọ̀sípláì ìyà ti tiẹ̀ wọ́n yá kùlùdì fíhì mọ̀hánà yọ wà pẹ́ nínú ná dàsìkò tó bá wù àwọ̀ ọlọ́run ayẹyẹ rẹ̀ síbẹ̀ ilà mọ̀ntàbà àfẹnitọ́ba fàwọ́lá ìka yóò bá dé lọ́wọ́ sẹ́yìn àti àsànà irú àwọn àyẹ̀ tí wọ́n tún bá kùn bí adọ́tún yẹn ọlọ́wọ́n bá ní òun ọlọ́wọ́n bá pa gbogbo ohun tí wọ́n ti ṣe sẹ́yìn bó ṣe pọ̀ tó yẹ kọ́ mọ́ yẹ òǹkà ẹni tó ti súnmọ́ àbẹ̀ni tí wọ́n ti súnmọ́ tó bá ti túbá ọlọ́wọ́n bá lóun ó pa gbogbo ẹ̀rẹ̀ òun ó tún wá fi dáadáa sí ibi tó ń parẹ́ yẹn sẹ́wọ̀n pé tó bá ti pàǹkárẹ́ bí òṣèlú ni blank bẹ́ẹ̀ òun tún wá kọ́ gbogbo àtúntò ṣe sinalo tẹ gbogbo àtúntò ṣe nínú yàrá nínú òkùnkùn oyè nínú mọ́tò gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́ bá ní ààyè yẹn space yẹn wọ́n wà kọ́ sẹ́rẹ̀ síbẹ̀ fún ọ wa kana Allahu gafura rahima tó lọ́wọ́ bá ọba aláforíjì ní ọba oníkẹyìn tó lọ́wọ́ bá aláàfin promise ẹni tí ń ṣe sìnà ní oore tó tóbi tó báyìí nítorí pé ó ṣòro láti repent ẹlẹ́mìí àfọwọ́n ò sí mọ́ lẹ́yìn ọdún kan yóò tó padà ẹlẹ́mìí àlọ́wọ́n ti túbá lẹ́yìn ọdún méjì yóò tó padà nítorí pé ní tó ń rí tó fi ṣe tẹ́lẹ̀ ìkànnì tó ó sì tún wà lù àwọn tẹ́lẹ̀ jọ ń ṣe ó tún rí wọn èmi lọ́mọ fàájì ẹ̀hẹ̀ aláwa ní tọ́ ọba tó lè rọ́jú rọ́jú tó ṣe mọ́ tó ní ó dópin bẹ́ẹ̀ nu ayé ẹ̀ pẹ̀lú sincerity ni o kì í ṣe pé wáyà gbàdé òṣòwò lọ́wọ́ ẹ̀ máa o ẹlòmíì owó tí ò rí náà fún mi máa lọ fi túbà o ẹlòmíì ara rẹ̀ ò lé má o tó bá tó wá gbòó mi ìsìn àbá gbòó mo sára o ẹ̀hẹ̀ ẹlòmíì sì nítorí ẹlẹ́mí àwọn èèyàn tán rí lójú túbá lójú ọ̀dà ìgbà tí ó túbá tó bá ti rí kọlọ́fín tí ò sẹ́ni kankan bẹ̀ ẹni bá túbá sincerely pẹ̀lú pé ọlọ́run ọba òkú ti ṣe rí ìṣe má ọlọ́run náà wọ́n pa gbogbo ètò ìṣẹ̀ṣẹ̀ yìí bó ṣe kọ́kọ́ tó kọ́ wọ́n parẹ́ fún gbogbo àsìkò tí fi ń ṣe yẹn wọ́n wá kọ síbẹ̀ nígbà tí ń kírun tí ń gbà rẹ̀ tí ń kakura abẹ́lẹ́wọ̀n alá kọ́bọ̀sà sàpéjì fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá ẹlẹ́ẹ̀kejì kájìnà sí gbogbo àwọn kan tí máa ń jẹ́ kí ara ọmọ dìde tí sì máa ń sún yàmá sínà látara wíwò àbí gbígbọ́ lẹ́yìn náà ká fẹ́yàwó ní ká tètè fẹ́yàwó àwa tí ìyàwó kan bá sì tó tá a sì lágbára ká fẹ́ mi lẹ́yìn náà kí a máa gbà rẹ̀ dáadáa ká máa ṣe àsìkárò ká máa ka Kùránì ká máa ṣe dùá lásìlè ká máa láti kú ká máa láti kò sẹ́nì kankan tó jẹ́ pé nítorí wọn ga jù lẹ́mìí rẹ̀ ni pé wọn láti bọ̀ tán dáadáa ìjọ tó wọn bá kú kó wọn kú sí mọ́sálásí àbí kó wọn kú sí ibi tó ń tẹ̀sí náfìlà àbí kó wọn kú lẹ́ni tí ń gbà rẹ̀ àbí kó wọn sínú tá kó wọn kú àbí kó wọn kú lálẹ́ ẹjọ́ jímọ̀ gbogbo aláàlá ń nàtàmán nàdàlì wọ́n ní gbogbo ẹni tí bá ń ṣe ṣìnà wọ́n ní yọ̀ọ̀dà kọ́mọ náà ti kú nítorí pé tó bá jẹ́ pé ijọ́ tó fẹ́ sí ẹ̀ níjọ́ tí ó kú ajẹ́pẹ́ àti bọ̀tán rò ṣé kí ni kọ̀dá èyí lè kú sòtẹ́ èyí lè fa sọ kọ́kọ́ èyí lè wọ mọ́tò lò tẹ́ kọjá pé wọ́n dìyàn sẹ́yìn bùtù wálé gbogbo ọba dákẹ́ wọn ní kẹwàá gbé o èyí lè lo mágùnkú èyí lè kárùn hiv gbogbo ìtẹ̀yàn bá ń ṣe wọ́n ní náà ní ikú ọ̀ka mọ̀yàn ní ọwọ́ tó bá ti wá fẹ́ ṣe mọ́ láti pé ee mo fẹ́ ṣe kí ní ilé ní ṣé ṣe pé nínú àlọ́jọ́ tọ́lọ̀ ń dá tó bá ti rántí ẹ̀ pẹ̀lú ìrọ̀dà tọ́lọ̀ bá wa yọ́ọ́ atọkùnrin wa tóbìnrin wa táwọn ọmọ wa lóbìnrin lọkùnrin ọlọmọsàbà ní sọ wọn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh